إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك فلان أبا أترى إكاتك فواسواج ونبي محمد صلى الله عليه وآله وسلم وأرى لي النبي وصحابه وأنت بأنت إلى النبي توفي ديوجوك من القيامة كلهم كوفي إكاي في كاريوا ترى أصول سنة لإمام أبي عبد الله أحمد بن محمد بن حنبل رحمه الله تعالى تي أنبكي كارلو أكا أكانيوني هنا طاعة ولاة الأمور قال المصنف رحمه الله والسمع والطاعة للأئمة وأمير المؤمنين البر والفاجر ومن ولي الخلافة واجتمع الناس عليه ورضوا به ومن غلبهم بالسيف حتى صار خليفة وسمي أمير المؤمنين والغزو ماد مع الأمراء إلى يوم القيامة البر والفاجر لا يترك وقسمة الفي وإقامة الحدود إلى الأئمة ماض ليس لأحد أن يطعن عليهم ولا ينازعهم ودفع الصدقات إليهم جائزة نافذة من من دفعها إليهم أجزأت عنه برا كان أو فاجرا وصلاة الجمعة خلفه وخلف من ولاء جائزة باقية تامة ركعتين من أعادهما فهو مبتدع تارك للآثار مخالف للسنة ليس له من فضل الجمعة شيء إذا لم يرى الصلاة خلف الأئمة من كانوا بر برهم وفاجرهم فالسنة بأن يصلى معهم ركعتين ويدين بأنها تامة لا يكون في صدرك من ذلك شك الإمام أحمد عليه رحمة الله nínú àwọn ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ìlànà súnà nabi sallallahu alaihi wasallam pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa ipe báwo ni èyàn ó sì máa ṣẹ̀sìn tí ó sì máa gbé ayé ní ìgbé ìrọ̀rùn náà ni ọ̀rọ̀ tó ní ń ṣe pẹ̀lú àwọn tán bá jẹ́ àwọn adarí àwọn aláṣẹ ìlú tó sì pé àwọn ni wọ́n pàṣẹ àwọn ni wọ́n rí bí ká ní president àbí gọ́vùnà àbí kó tẹ̀ jẹ́ pé ọba ìlú náà ni wọ́n bá ń lò ní ìlú kọ̀ọ̀kan tó ṣe pọ́dọ̀ wọn ni àṣẹ wà alimami Ahmad níbi tí wọ́n yà sí ọ̀rọ̀ nípa àwọn aláṣẹ ọ̀rọ̀ kan ni tó ṣe pé ó ṣe kókó torí pé kí ni ní òpin ìgbà tí ìṣẹ̀mí ayé bá ti ń dàrú mọ́ra wọn àti dúró ṣẹ̀sìn kò ní rọrùn kò ní rọrùn ẹ̀sìn ò ní rọrùn ṣùgbọ́n ara ọ̀nà tí ìgbésí ayé máa fi ń dàrú papọ̀ òun náà ni kí ìtakò àwọn olórí àbí ìbáwọn jà kó máa ṣẹlẹ̀ kìí jẹ́ kí ìṣẹ̀mí ayé rọrùn al Ahmad wọ́n mú tó ń jẹ́ ìlànà alùsùnà ẹni pé ìpìnlẹ̀ nínú àwọn ìpìnlẹ̀ alùsùnà tí a bá rántí níbi bẹ̀rẹ̀ tíra yìí wọ́n ní àwọn ìṣesí kan bẹ ẹni tí kò bá ti sí lára rẹ̀ man lam takun shay ẹni tí ò bá ti sí nínú àwọn ìṣesí yìí tí ó mọ̀ tí kò ẹni tí ó ń jẹ́ alùsúnà ni náà ni mamu ahmed wọ́n sọ̀rọ̀ nípa àwọn olórí báwo ni a ṣe ma ń bá wọn lò ẹni pé àwọn tán jẹ́ aláṣẹ báwo ni alùsúnà ṣe ma ń bá wọn lò imamu ahmed ni was-sam'u wat-ta'a lil-a'immati wa ká tẹ̀lé tí wọ́n bá ní ká ṣe lílẹ̀ ìmá ọgbọ́dọ̀ wà láti ọ̀dọ̀ àwọn tí wọ́n bá ń jẹ́ àwọn aláṣẹ ẹni pé àwọn imam ẹni pé àwọn tó bá ń jẹ́ olórí nínú ìlú tí wọ́n bá pàṣẹ asámọ̀ríù agbọ́dọ̀ tẹ́tí yẹni pé bóyá bí ká ní pé ọba ṣẹ̀pá àwọn afá ma ń ṣàlàyé pé amir òun náà ni wọ́n sọ di emir yẹn nípa àwọn yorùbá ma ń sọ pé amir náà ni wọ́n sọ di emir wọ́n wá nírú àwọn ẹni báyìí tó ti pé àwọn emir yìí àwọn náà bá ń pàṣẹ ìlú so elbarra welfajira bóyá àwọn aláṣẹ yìí wọ́n wá jẹ́ ẹni rẹ ni yẹni pé tí wà rí ń bẹ lọ́dọ̀ wọn tó ń kálukú náà mọ̀ pé ah, àwọn ẹni rẹ làwọn aláṣẹ wa yìí ìyẹn gbọ́dọ̀ máa tẹ̀lé nǹkan tán bá wí bákan náà yẹn sì gbọdọ̀ máa tẹ́tí sí wọn wẹ́lfàjẹ́rọ̀ abẹni tó bá ń jẹ́ èèyàn bú nínú wọn náà tí ọ̀dá túnkálukú náà mọ̀ pé lágbájá yìí aláṣẹ òun lélẹ́rí wa àmọ́kọ̀dá tó ti bí ó ṣe dá yẹn náà àṣàmù ìwà yẹn gbọdọ̀ máa gbọ́ sí lẹ́nu bákan yẹn sì gbọdọ̀ máa tẹ̀lé àṣẹ tí ọba pa alimamu ahmed ni wà man waliya al-khilafata ẹni tó bá ti dé orí àṣẹ ti pòun ni ó dé orí àṣẹ wa yajtami'u an-nasu alayhi wa yajtama'a an-nasu alayhi táwọn èèyàn pawọ́pọ̀ pítọ̀ wọn náà láláṣẹ o wa radu táwọn èèyàn sì yọnú sí díkọ́ máa jẹ́ aláṣẹ irú ẹni yẹn wa man ghalabahum òun ló jẹ gàbá lé wọn lérí yẹn ni pé ó mú ìnìní ọjà bí safe ó fi ìjà yẹn pé ó overthrow ló fi jẹ president àbí ló fi jẹ governor àbí ló fi jẹ aláṣẹ àbí ká ní bóyá ọba ní bóyá ọba náà ń lò ó pa ọba tí tọ́wà ń bẹ́ àbólé ọba àwọn jáde kúrò nínú ìlú lòun wá débẹ̀ so àwọn méjèèjì yẹn atẹnitán yọnu sí atẹni ṣe pé ó lọ lè débẹ̀ ní tipá ni sọ́ọ̀rọ̀ khalifa hatta sọ́ọ̀rọ̀ khalifa tírú ẹniyẹ tó fi wá di pé wá di khalifa ó dipó náà lọ́wà ní ipò aláṣẹ súnmiwà súnmiyà amirul mu'minin irú ẹniyẹ tó fi dikó wà súnmà amirul mu'minin irú ẹniyẹ súnmiyà amirul mu'minin wà máa pè ní amirul kó kálukú kán gbà pé ó ti débẹ̀ náà nù so lẹ́yìn náà èyàn gbọ́dọ̀ wá máa gbọ́n tó bá wí èyàn sì gbọ́dọ̀ máa tẹ̀lé so lẹ́yìn ara àwọn ọ̀nà tó ṣe pé èyàn lè dúró kéèyàn ní màá fi làákàyè mi dájọ́ lórí irú àwọn nǹkan báyìí ni bóyá ni pé èyàn gbọ́dọ̀ padà ipe kí ni ẹ̀sìn wí nípa rẹ̀ ni ẹni pé tí wọ́n bá wò ipe ẹni tí ọlọ́lẹ̀ jẹrẹ ẹ̀ nípa ó fi rẹ̀ ìjọba láwọn èèyàn lérí àbí overthrow ọpa ẹni tó wà ń bẹ́ẹ̀ àbólé ẹni hun ó ti mẹ́wọ̀n òun wá di aláṣẹ èyàn wò pé a ah, kírú ẹni hun kára lú mọ́ farabalẹ̀ fún gbà tí wọ́n fẹ́ràn rẹ̀ náà lè yíò wò pé nǹkan tí ọ dáa jù sọ àmọ́ nínú ẹ̀sìn òun náà ni kíyàn farabalẹ̀ fún kí ó sì máa gbọ́ kí ó ó ní ẹ̀rí nínú àdíta anábì sallallahu alaihi wasallam nínú ẹ̀sìn tí ẹ̀rí wà fún tó ṣe pé anábì sallallahu alaihi wasallam ó pa wá láṣẹ ike gbogbo ẹni tó bá ni yẹni kí gbogbo ẹni táwọn yẹn bá ti pawọ́pọ̀ tí wọ́n ń sọ pé òun náà láláṣẹ wa àyàn ní kọ́mọ jẹ́ ẹni tí ó mọ gẹ́gẹ́ ló ti ẹ̀yìn rẹ̀ láwọn èèyàn lérí irú ẹni hun ẹ̀yẹn ni pé ó mú ó lé ìmáàmù tó ó lé ẹni tó wà ń bẹ̀ lọ òun wá wà ń bẹ̀ ṣúrú ẹniyẹn náà ó ti di aláṣẹ náà nù kí ló fà tíyàn lè ríwò níbi ọ̀rọ̀ yìí torí ń gbà mí ọ̀rọ̀ ẹ̀sìn mímọ̀ ń bẹ tí pé ẹ rú làákàyì làákàyì yìí ní àmọ́ tó gbọ́sà gbọ́dọ̀ ṣe kókó fún mùsùlùmí oná ni pé ṣe ń tọ́lọ́wọ́n bá wí ni ṣe ń tánàbí wí ni kí o jẹ́ nǹkan yẹn kó ṣe dìde làákàyè yẹn torí pé ọlọ́wọ́n ọba ọba tó dá èèyàn tó dá làákàyè òun náà ló gbé òfin yẹn kalẹ̀ ẹ so ó wà bẹ́ẹ̀ nínú ẹ̀sìn àwọn kan mísìn bẹ́ẹ̀ tó pé làákà ìyẹn ń gbé pé òkè àṣẹ tí wọ́n fi ní ká ṣe báyìí nì ẹ wóró àwọn àdísì tí mo ní pé ó wà rẹkẹtẹ tí anábì sallallahu alaihi wasallam tó ní ẹ má tako àwọn tó bá ń jẹ́ aláṣẹ ọjẹ́ ẹni rẹ ni tẹ́ ẹ fẹ́ràn ọjẹ́ tó ṣe fẹ́ràn so ẹ̀yà máa gbọ́ kẹ́sì máa tẹ̀lé sólé yìí náà ni ó wà nínú hadithi udaifa bin yamani alayhi rahmiya radiyallahu anhu in bẹnu sahihu muslim udaifa ni bayana rasulallahi sallallahu alayhi wasallam wọ́n láwọn ti bá nabi ṣàdéhùn alasamu'i wa ta'a ipe àwọn máa gbọ́rọ̀ sí àwọn aláṣẹ lẹ́nu àwọn sì máa tẹ̀lé wọn fil usri wal yusri nígbàtí ara bá ní àwọn pẹ̀lú olórí wọn ni nígbà tí ara bá dé àwọn ẹni pé tó lórí yẹn bá ń ṣe ń tọ́da fáwọn tí ń jẹ́ ní rí tí bá ń ṣe tí ọ̀dá fáwọn tí ń jẹ́ ní bú so àwọn máa gbọ́ àwọn sì máa tẹ̀lé wọn wẹ̀lmúnṣìtẹ̀ wẹ̀lmúkara àwọn ti fún ànábì ní àdéhùn pé táwọn bá rí nǹkan tó yá wọn lára ẹni pé tó tú àwọn lára àwọn máa gbọ́ àwọn máa tẹ̀lé olórí náà ni wẹ̀lmúkara àwọn rí wàhálà afẹ́rẹ̀tìn àìlẹ́yìn náà kọ́dàgbà tó bá ṣe pé in bá ń ṣe jàmbá fún wa àwọn ti sàdéhùn fún annabi sallallahu alaihi wasallam ike wà á lánà náà sí al'amrọ̀ ahàláwò a ní bá wọn hatta taraw al-kufra al-bawah àfi kabari kúfúrú kèfèrí lè wá ló wá fẹ́ sọ wádà yìí àbí olórí yìí kèfèrí sámú náà ló clear náà ló albawá tó clear náà lè yẹ tó lè tako irú àwọn olórí báwọn kódà àwọn bá tó ṣàlàyé náà ipé tó ẹkẹ́ bá fẹ́ tako tẹ bá wá wò ipé eh, ẹni tálọ̀ lè tako rẹ̀ sọlẹ́yìn náà ni ìlànà ahlùsúnnàtí wal jama'a tí ó wà nínú hadith pé báwo ni a ṣe ma ń bá àwọn aláṣẹ lò ẹ́rìkí mọ́ sọ lẹ́ẹ̀kan wípé àwọn kàmí bẹ nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó ṣe pé èèyàn lè máa ń rí ìdí fún ìkẹ́mí sí mẹ́tọ́ pé yóò rí ìdí fún ẹwúrú èyí tí a ń sọ yí pé kíyàn wọ́n jẹ́ ní rẹ ní àbójẹ́ èèyàn bú yẹni pé ń ṣe dáadáa sí ní àbí ń sàbúrú fún yín wọ́n ní pé torí pé kí ni ìgbà tó bá débẹ̀ òun takọ ẹnìkan ó wá débẹ̀ irú ẹni yẹn tẹ́yìn bá tó wá dìde ipẹ́ ẹbẹ́ takò ó di méjì nù ó di eh, ìtakò méjì tọ̀ omi pé tẹ́lẹ̀ kejì ń bá wáyé ẹlẹ́ẹ̀kẹta náà ni pé àwọn ẹlẹ́ẹ̀kẹta náà tún dìde ipa ọba tó òun náà so bí wàhálà yóò ṣe wá ma wá lọ bí ó ṣe ma lọ bí ó ṣe ma lọ kí wá di pé alìhúnmà yẹn ni pé àwọn èèyàn nínú ìlú wọ́n ma wá ma gbé nínú ìlàhílò ní ní fọkànbalẹ̀ fìtínà ni wọ́n ma ṣẹlẹ̀ so náà ni intéyàn lè rí ní àǹfààní tó fi mọ̀ pé a bá jọ tí a nábi sallallahu alaihi wasallam fún ní pé ká má tako àwọn olórí yẹn ni pé ẹn tó bá ti jẹ olórí gbogbo ọ̀nà yóò tó bá lè kọ́gbà débẹ̀ bóyá ó sì rú débẹ̀ ni eléyìí irú tó lè ṣe dá láǹfààní ní pé káwò oring election ni so bá ti débẹ̀ náà ti announce ẹ̀ná ẹ̀fílẹ̀ kò mọ̀ bá lọ ń fa wàhálà ẹ̀ ń demonstrate káàkiri ìlú ọmọ dàrú dàrú papọ̀ lẹ́yìn aburú ọmọ ti bẹ̀ ṣẹlẹ̀ ẹ̀mí lè máa bọ́ láti bẹ̀ kò ní sí ìfọ̀kànbalẹ̀ mọ́ nínú ìlú sólẹ̀ iná ni nǹkan tí ó ń jẹ́ ipò yẹni pé ìyàyè tí alùsùnà wal jama'a tó ni pé èèyàn gbọ́dọ̀ rí ẹni tó tó pé ń ṣe ń tí ọ̀dá kíyàn ọmọ lọ lè sọ níta gbangba tí yàn bá ń sọ aburú aláṣẹ níta gbangba àbíyàn ń sọ lérí rédíò torí rédíò náà bẹ̀ pé yàn ń sọ̀rọ̀ gbangba ní kọ́lọ̀ ó lè ju gbangba lọ gan ìsìn ní rédíò àbíyàn lọ sórí tẹlifíṣàn ó lè ju kíyàn kíyàn ọmọ lórí àwọn social media bí yàn gbé sórí whatsapp àbí yàn gbé sí orí twitter àbí yàn gbé gbogbo tó sàn ló tó dájẹ́ pé àwọn ènìyàn modern media kìíní àwọn social media wọn sókè wọn mọ́ wá gbé aburú àwọn aláṣẹ síbẹ̀ irú ẹni tẹ́ bá rí tí ń ṣe báhùn tó bá pèrà rẹ̀ ní alùsúnà ẹmọ̀ pé súnà ti ń sọ òun kò yé àbí kó jẹ́ bí kètì ẹ̀sà alùsúnà rárá ìkà ń fi ìjálùsúnà ń fi ń borí ni ń fi ń bora so wọ́n ni pé ẹntẹ́ bá rí tí bá ń sọ̀rọ̀ ìjọba lórí rédíò àbí lórí tẹlifíṣàn àbí lórí newspaper àbí lórí àwọn ogun àwọn kọsọ́lá jẹ́ nǹkan tó jẹ́ nǹkan mídíà láyé òdí òní yìí tẹ bá gbẹ́ni tí bá ń sọ̀rọ̀ nǹkan báyẹn àbó mú microphone lọ́wọ́ lórí mímbà rí gẹ̀gẹ́ ni ń ṣe kútúbà àbó ń ṣe wáàsí ní wọ́n ń sọ̀rọ̀ ẹni tó ń jẹ́ àwọn aláṣẹ àwọn olórí àwọn ọba ìlú ń sọ̀rọ̀ wọn níta gbangba irú ẹni yẹn kẹkíyèsí pé irú ẹni báyìí ẹni tí ó da ìlú rú ni irú ẹni ó sì ní kò kí ń ṣe ẹni tí a lè pè ní onísúnnà so torí pé kí ni ìtakò olórí Ànábì sallallahu alaihi wasallam ó ní mùsùlùmí ò gbọdọ̀ máa dán irú rẹ̀ wò so bákan náà àwọn hadisi pọ̀ tó ṣe pé Ànábì ẹgbọ́dọ̀ takò wọn àdísì kan ni mo kà ní ẹ̀kan yẹn so bẹ́ẹ̀ náà ni àwọn àdísì mìíràn ṣe wà bẹ́ẹ̀ náà lọ ní ọ̀nà báyìí so bákan náà eric mọ́ ṣàlàyé pé kátẹ̀ wá ní pé èyàn wá rí àwọn tí wọ́n ń jẹ́ aláìdá ní jẹ́ olórí ẹni pé òun ní jẹ́ olórí ẹni òun sì ní ìwà rẹ̀ ọ̀dá ẹ̀fẹ́ so kí ni ìgbésẹ̀ tí èyàn lè àfà tó bá fẹ́ lọ lè ṣe wáàsí fún kán lọ lè bá tó bá ṣe wáàsí fún tó bá láǹfààní àti lọ́dọ̀ rẹ̀ tọ́ kan ṣe wáàsí fún kán sọ fún tó bá gbọ́ alhamdulillah tí ó bá gbọ́ wọn dánu wọn sí yíwọ̀n túnmọ̀ sí pé kán wá ní akútí lọ lè bá wọ́n akúkọ́ àmọ́ sọ̀rọ̀ rẹ̀ ń ta káàkiri ni irú nǹkan báyẹn òun náà ni pé irú nǹkan báyẹn yóò dà láàáfíà ìlú rú látara láàáfíà lú yóò dà ẹ̀sìn rú kò ní jẹ́ kí ẹ̀sìn ó lè ṣe é ṣe nírọ̀rùn mọ́ tí wọ́n bá wo gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn àgbáyé ilẹ̀ lárúbáwá gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ ń bẹ lọ́pọ̀lọpọ̀ tí ó di pé ìfúnlẹ̀kún pẹ́pẹ́pẹ́ yóò wá mú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn kan ti fi nǹkan yẹn dá wàhálà kalẹ̀ so náà ni ìtakò eléri kìí ṣe nǹkan tí ó rọrùn nínú ọ̀rọ̀ ẹ̀sìn àwọn khawarij náà ni àwọn jẹ́ ìpìnlẹ̀ ìtakò olórí ẹni tó bá ti wá ń rìn lára yẹn kìí ṣe ìlànà alùsùnà ní rìn bóyẹ̀ ni pé ìlànà khawarij ní rìn torí bẹnu hadith anábi sallallahu alaihi kan lọ́dọ̀ ẹni tó bá ń jẹ́ olórí mọ́ra amin amir iṣẹ́ ayọ́nkẹrùhù fàlíyàtà kàlà bẹ́ẹ̀nà wa bẹ́ẹ̀nà anábi ni tó bá rí nǹkan tí ẹ̀mí rẹ̀ kọ̀ lọ́dọ̀ ẹni tí ó jẹ́ olórí lọ́lẹ̀ bá tó bá wá bá kó jẹ́ pé láàrin wọ àtòhun kan fàlíyà khudhu biyadi kó wá wa illa tí ò bá wá gbọ́ a filẹ̀ ọ̀kọ̀dà àdáyítàmá alaik wọ́n ti se ń tó yẹ kí o ṣe nù ń tó yẹ kó o ṣe òun o ti se ń tiẹ̀ filẹ̀ tó bá gbọ́ tọ́ alhamdulillah tí o bá gbọ́ filẹ̀ yíò wọ́n túnmọ̀ sí pé tó kú ní sinipé a mọ̀ wá sọ̀rọ̀ rẹ̀ káàkiri fún àwọn èèyàn so eléyìí táwọn ń sọ yìí bó ń ṣe ní ń ṣe pẹ̀lú ẹni tó jẹ́ mùsùlùmí táǹkù ní amirul muminin àbíká pè so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ní ṣe pẹ̀lú ẹni tí kò kí ń ṣe mùsùlùmí bí tí yẹn bá wà abẹ́ ìlú tí yẹn bá wà tó bá ṣe pé àwọn tí wọ́n ń jẹ́ aláṣẹ ẹbẹ̀ òfin tí wọ́n Islam irú eléyìí náà lè yẹn gbọ́dọ̀ lò pẹ̀lú ìlú tó bá lo òfin Islam yẹn gbọ́dọ̀ ní ọ̀hún ìpèsè Islam ni wọ́n ń lò láti lè takò wọn àwọn ibi tí wọ́n ti lo òfin Islam yẹn lè takò wọn mọ̀nà èyí náà kìí sọ̀rọ̀ tó bá mú ìsọkúsọ ni bí tí wọ́n bá ti lo Islam bóyá bí lápèjúwe bí irú Nàìjíríà ilápèjúwe tó ṣe pé a mọ̀ pé democracy ni wọ́n ń lò ó jẹ́ rọrùn kẹm tí ó jẹ́ mùsùlùmí wá bẹ́ẹ̀ ó rọrùn kẹm tí ó jẹ́ mùsùlùmí kó wá síbẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà ẹn tó jẹ́ mùsùlùmí tó ń bẹ lábẹ́ tó pé ìjọba tí è ṣe ìjọba ṣẹ̀ríà ní fi ń ṣèdájọ́ yẹn ni yẹn gbọ́dọ̀ takò yẹn gbọ́dọ̀ ní pé a máa sọ̀rọ̀ láìdá torí pé kí ni irun tí ó ṣẹlẹ̀ níbi tó bá jẹ́ pé ìjọba ẹ̀sìn náà ni wọ́n ń lò irú ẹ̀nà ni ó ṣẹlẹ̀ mẹ́ẹ̀ náà fìtínà ṣẹlẹ̀ ìlú ó dàrú nígbàtí ìlú bá ti dàrú ẹ̀sìn ọlọ́run náà dàrú àfi tó bá jẹ́ pé wọ́n bá ní pé á ah, ẹ máa ń ṣe nǹkan tó ṣe pé ó jẹ́ nǹkan ojúlówó ẹ̀sìn wa tí ó rí pé á ah, eléyìí mùsùlùmí ló pera rẹ̀ àmọ́ á ah, eléyìí a gbọ́dọ̀ rí ẹnìkan kán kó gbá Ramadan máa sòkọ́ wá jẹ́ pé ẹni tó ń jẹ́ olórí lábẹ́ ìlú tó ti lò fi ọlọ́run náà lọ́wọ́ parọ́ àṣẹun ìyàn ní dáa lóhùn ìyàn ní dáa lóhùn kọ́lá tí yẹn bá ráǹfààní àti lọlẹ̀ bárú ẹni ìhun jà kíyàn yọkú mẹ́ yẹn lè ṣe bẹ́ẹ̀ so láti lọlẹ̀ yọ tí tí wọ́n bá ti rí pé àwọn ọ̀ka ẹ̀yà jòkó ẹ̀yà ramaba ẹ̀sìn ti yín lọ ẹmọ́dà wọn tọ́ irú àwọn àlàyé yìí irú àwọn ìṣesí àgbẹ̀ ẹni ọ̀rọ̀ ìpínlẹ̀ súnà yìí o ní kò yé àwọn Boko Haram àbáwọn tí wọ́n ń ṣe ìfẹ́ ẹnu tí wọ́n jọ wọ́n báwọn náà so akídà Khawarij náà ní ń bẹ fún wọn torí pé kí ni tẹ́bá ti ẹ̀ ní pé ẹ̀ẹ̀fẹ́ ìjọba písípa yí ká láti lò lè bá àwọn ẹni yìí kẹyọ kó mẹ́kẹ́ overthrow kẹwàá bẹ̀rẹ̀ ṣẹ̀ríà èyí tó dájú náà ní pípa àwọn ọ̀ká ǹjẹ́ agbọ́rí kí wọ́n lọ sí asorok ipa àwọn lọ̀lẹ́ ń bá president níbẹ̀ òun lè débẹ̀ kí wá ní àwọn ẹni ẹlẹ́ni tẹ́mọ̀ wá hàn lè mọ̀ nínú òrùlú tẹ́mọ̀ pàwọn èèyàn tẹ́mọ̀ tẹ́mọ̀ tẹ́mọ̀ tẹ́mọ̀ dẹ́mi àwọn èèyàn lógbòdò tẹ́mọ̀ ẹni wọn ò lò fún ẹ̀sìn so irú àwọn nǹkan báyìí náà ni òye àwọn ẹni yìí tó ṣe pé anabi sallallahu alaihi wasallam àwọn afáàmọ́ ń ṣàlàyé ipé tí yẹn bá wà lábẹ́ ìjọba tí kìí ṣe ìjọba mùsùlùmí bí yóò sì gbọ́dọ̀ takọ ẹni tó bá jẹ́ mùsùlùmí hun náà bẹ́ẹ̀ yóò sì gbọ́dọ̀ takọ ẹni tí kìí ṣe mùsùlùmí torí pé kí ni àwọn afáàmọ́ mẹ́rin wá ipé anabi ní pé yẹni anabi ní pé wàyín ta'ammara alaikum wọ́n wà aléìkùn bí sọ́mọ̀ wà tọ́à wà ń ta àmọ́rọ̀ aléìkùn abdun habashiyun anábi ni ẹ máa gbọ́n tí àwọn aláṣẹ bá ń sọ fún yín bákanáà ẹ̀sì máa tẹ́tí ẹ máa tẹ́tí sọ́rọ̀ wọn kọ́rọ̀ tó bá ṣe pé ta àmọ́rọ̀ aléìkùn abdun habashi tó sì pé ẹrú ẹrú tó jẹ́ ọmọ abasha abasha ń gba àwọn ọ̀tí di mùsùlùmí bẹ́ẹ̀ anábi ni ẹrú tó jẹ́ ọmọ abasha ní bá ń darí yín ẹ gbọ́dọ̀ takò ẹ̀rọ àmà gbọ́rọ̀ ní tó bá ti sọ ẹ máa gbọ́ òfin tó bá ṣe ẹ máa gbọ́ irú bá ti wà nàìjíríà yìí nìsìn a mọ̀ pé ìjọba ẹ̀sìn kọ́ ń lò àmì tó wà mẹ́bá yìí mùsùlùmí ni so kọ́dà tí ẹ bá ṣe mùsùlùmí náà á lò pẹ̀lú rẹ̀ pé a gbọ́dọ̀ takò kọ́dà tí bá ń ṣe tí ọ̀dá tà bá ń rí a gbọ́dọ̀ gbé káàmà agbésórí mídíà pẹ̀ tó wọ́n tí kọ́kọ́rí ṣe oó ẹ̀tún wọn tí ẹwúrúgbọ́rú ọ̀dọ̀ ayáyìn náà inú ẹ̀rí tí gọ́ọ̀nà Bàtàì tún ṣe o gaba ìlú tún ṣe o ẹwùn gata gọ́ọ̀mẹ́ntì tún ṣe so irú eléyìí bí ẹn pínyàn da ìlúrú ni so náà ni ìlànà alìsúnà wal jama'a wọ́n ta kò yányán náà ni táwọn afá bá ń ṣàlàyé pé ìlànà alìsúnà yìí ibẹ̀ ni àlàáfíà wà fún lù àti fún àwọn aráàlú àlàáfíà wà ń torí pé kíni gbàtán sọ fún pé ọgbọ́rọ̀ takò wọ́n ni sẹ́ ẹlẹ́gbẹ́ tó bá jọ ń súnnà kan tí ó ṣe pé ìjọba aburú ìjọba ní ọmọ wá sọ tẹ̀rí báyìí tí ó mọ̀ wá sọ níta gbangba torí kò síbi tí ó padà yí sí ju àwọn èèyàn wọ́n àwọn olórí ohun pé wọ́n ń fún wọn yóò mọ̀ ní yóò di mọ̀ ní ń tí ó pẹ́ wà rí àwọn aláàrú ọmọ lẹ̀kò wọ́n mọ̀ jùkò fún àwọn olórí wọ́n mọ̀ pariwo lè lé wọn lérí torí pé kíni wọ́n ò sì ní mà ipé ipa tí àwọn àfáàtà ń ṣe wà sí lórí rédíò àbí lórí tẹlifíṣàn kìí sí gbogbo wà sí rẹ̀ so irú ẹwàwò àti yọ́n tí wọ́n ń sọ sọ sọ sọ sọ wáyé padà ojú kan àwọn àkọ́dà ó lè ṣe kó jẹ páwọn òtí ẹ̀gbọ́ gan wọ́n gbọ́ ẹnìkan lára tó ṣe pé mọ̀jú sí ìjọba ìjọba ìjọba ìjọba lórí lọ jọ ní

yóò máa wúlò fún àwọn tí ń bọ̀ ní ẹ̀yìn ẹ̀wọ̀n kan so bí pé àwọn tó ilẹ̀ fẹ́ sọ fún gan wọn ọ̀gbọ́ àwọn tí tí ẹ̀lẹ́ wọn se fún tán wúlò fún ìwúlò tí ó wù fún ojú pé yóò máa dàlúrú ní kò jú bá wọn náà lọ sókúrà ìbù tó apá ìjọba wọn bá gbọ́n ní irú àwọn ènìyàn ó lẹ́kẹ́rọ̀ lè gbé wọn ni tẹ̀yìn lẹ́ ń dàlú ìrú tó bá lẹ̀ wọn lókọ̀ ẹ̀kẹ́rọ̀ lè máa wà fáwọn pàáyìn yìí ni so tó pé aburúláńlá náà nírú nǹkan máa ẹ̀mọ̀ ń dálẹ̀ nínú ìlú ó jẹ́ pé ọba ìlú ni takóhùn láláṣẹ àbí gọ́ọ̀fúnà ni tó kóhùn láláṣẹ àbí president ni tó kóhùn láláṣẹ ìrọgbọ̀rọ̀ takó mo wá fẹ́ sọ ẹ̀rí lẹ́kan mo tún ẹ̀rí sí abdan wala in kana abdun habashi so bákan náà ẹ̀rí kan tó wá wà táfà tó máa ń ṣàlàyé wípé wasallam ìgbà tí ó wà ní maka anabi lo ọdún mẹ́wàá ní ẹ̀sìn sì bẹ̀rẹ̀ ọlọ́run ti fi islam rẹ̀ sáà nẹ́bí sallallahu alaihi ṣe dáwà islam lọ́dún mẹ́wàá tánàbí lò ní mẹ́kà lápapọ̀ ànábì abẹ́ ìjọba kìfìrí lọ́wà àwọn kìfìrí ni wọ́n ń darí mẹ́kà ipá ànábì ọ̀kan kankan so ànábì sì ń bá dáwà rẹ̀ lọ ní sì ń bẹ lábẹ́ ìjọba wọn so náà wọ́n fi ní pé kíyàn wà lábẹ́ ìjọba kìfìrí kí ó sì máa sẹ̀sì ti yẹn lọ kí ọmọ bá dáwà ti yẹn lọ kò sí ẹ̀kẹ́ tó burú mẹ́ gẹ́gẹ́ bí anẹ́bí sọ̀lọ̀sọ́làm bó ṣẹlẹ̀ sí ẹwà wọn gbà tí anẹ́bí sọ̀lọ̀sọ́làm tó wá kú ní Mẹ́kà tó tó lọ sí Mẹ́dínà anẹ́bí tó wá lo ọdún méje ọdún mẹ́tàlá lọ́pọ̀lù ní Mẹ́kà ọdún mẹ́tàlá gbà tó wá múbù sí Mẹ́dínà lé ọdún kẹjọ tó lò ní Mẹ́kà ó tún wá padà wá sí tó lò ní wá padà wá sí Mẹ́kà ó fẹ́ wá sí hajj so ìgbà tó ń wá àwọn yìí àwọn ará Mẹ́kà ti gbọ́ pé Ànábì sọ̀rọ̀sọ́lọ́mù ń bọ̀ wọ́n á sọ fún pé kó má wọlé bí kó dúó sí Hudaybiya Hudaybiya yẹn tó wà lè pàdé Ànábì wọ́n á sọ fún pé wo àkọ́kọ́ náà àwa la ní àṣẹ Ànábì náà sì mọ̀ pàwọn àṣẹ mẹ́lọ wọn wọ́n ní ò ní wọlé lọ́dún yìí dánwọ́lá kọ́kọ́ mọ̀ bẹ́ẹ̀ so ọdọọdún tí ń bọ̀ wá wọ́n kọ́ bí lẹ́pẹ́ sọ fẹ́ wájà ní àbíkúlọ́wà sí Ànábì náà ìwájà ò wọ́n á ṣe ó múra kìí sí hajj kí ń padà wọ́n ní kọ́kọ́ gbàgbé rẹ̀ lọ́dún yìí náà so lẹ́yìn náà ó tún wá padà wá lọ́dún tí ń bọ̀ o lè ṣe lọ́dún yìí lẹ́yìn náà wọ́n tún wá fi àwọn òfin òfin burúkú tó lágbára kalẹ̀ fún anábì sallallahu alaihi wasallam anábì sì bá wọn sọ pé òun gbọ́ so torí pé kíni ipa anábì sallallahu alaihi wasallam kò ká wọn ipa anábì ọ̀ká wọn àwọn tí lẹ́yìn ìgbà tó wá lóhun gbọ́tán wọ́n wá ní gbogbo òfin tàjọ ṣe yìí a kọ́ sínú ìwé ni so anábi wá pé Ali radiyallahu anhu tó mọ̀ nǹkan kọ́ anábi ni ó yá máa kọ́ gbàtán fẹ́ bẹ̀rẹ̀ nígbẹ̀yìn anabi sọ̀sọ́làmù ní kí alì kó fọwọ́ ń pa Rasulullah rẹ̀ kú mẹ́ sọ anabi parẹ́ kú mẹ́ wọ́n sì lísì gbogbo àwọn òfin hùn níjọ́ inú ń bí Umar ibn Khattab ipe àà jíká sọ kíni di wàhálà anabi ní ẹ̀ka ẹ̀ ẹmọ́ sọ di wàhálà so gbogbo àwọn ìṣẹ̀lẹ̀ yìí ẹ̀yìn ìgbà yẹn gbogbo àwọn tó já wọn alágbára wọn ọlọ́run ti ṣẹ̀mí wọn rọ̀ wọ́n ti wọnú Islam ṣùgbọ́n ìlànà ìbísẹ̀sẹ̀ wá wọlé lọ́sì ti pé ọwá ń fọ́ gbogbo àwọn òṣà tí ń bẹ nínú Kaaba látara pé kíni àwọn tí wọ́n ń jẹ́ alágbára nínú ìlú wọn ti wà pẹ̀lú Ànábì sallallahu alaihi wasallam nígbà wọn àwọn afáàmọ́ sọ pé ẹ̀kọ́ láńlá lélẹ́yìí fún tó wá fẹ́ tẹ̀lé ìlànà Ànábì sallallahu alaihi wasallam níbi ìbá àwọn aláṣẹlò ṣùgbọ́n kan náà láti wà ní abẹ́ ìjọba tí ìjọba ẹ̀sìn tí wọ́n bá ti ń kírun tẹ́ǹgbáwẹ̀ tí yí tẹ́sí tí ogun nǹkan tó ń jẹ́ ojúṣe ẹ̀sìn ẹ fi wọ́n lẹ̀ ẹmọ bá ti ń lọ so lókùnmà tí dáwà bá ń lọ tí dáwà ń lọ tó ṣe pé ẹ dìde tí pé ẹfẹ́ takọ àwọn ènìyàn yìí yóò padà di pé dáwà àwọn padà generate débi pé ìjọba gẹ́lẹ̀ yí padà fúnra rẹ̀ láìsí tó ẹkẹ́ bá ń bá dáwà lọ tí ẹnìkọ̀kọ́ndá ẹnìkọ̀kọ́ndá ẹnìkọ̀kọ́ndá ẹnìkọ̀kọ́ndá ẹnìkan nínú àwùjọ tó dáa iná ní padà dé ipò aláṣẹ̀yẹ tó bá yá so lè iná làwọn fásúnà máa ń kílọ̀ wọ́n sì máa ń pariwo fún àwọn ẹlẹ́gbẹ́ tó ikú wọn ní àwọn sísúnà àmọ́ gbogbo ìrórí wọn òun náà nìkan máa tako ìjọba penetrate ìjọba àbí kó jẹ́ pé kán máa fáwọn èèyàn nímọ̀ràn pé so kò sẹ́ni tí ó wọnú òṣèlú tí tí yóò ní padà rámọ́ wọn láàrin kódà àwọn fásàlà yí pé ẹni tí ó bá wọnú dẹ̀mọ́ kristo bá ní pòun fẹ́ lọ lè ṣe kọ́dá lójú pé tóun bá ti débẹ̀ báyìí òun yìí gbẹ̀ padà fatuwa tí ṣe kò fẹ́ mínú sọnù ìgbẹ̀ tó bèèrè lọ sí barlaman ẹni pé parliament àbí change ó change nǹkan ẹwà àwọn tí wọ́n lọ́bẹ̀ kí náà rí sọ so kódà yìí tó pọ́ ǹgan lóhun dé gọ́ọ̀nà tó ní pé òun fẹ́ lọ lè kílòsí kódà yìí fún àwọn tán jẹ́ ọmọ ìlú rẹ̀ tán jẹ́ ará ìlú wọn ló tún dá nǹkan rúfà wọn sí ni ó tún dá nǹkan rúfà wọn sí ni torí gbogbo tí kò ní ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó pé kèé yọjú tẹ́lẹ̀tẹ́lẹ̀ bí kẹ́bọ nǹkan wọn ni lásìkò tó lóhun débẹ̀ ni ṣe mọ̀ pé democracy ẹ ni so yóò sì lóhun fẹ́ tẹ́ mùsùlùmí lọ́rùn òwọ́n tẹ́ kírísẹ̀n lọ́rùn òwọ́n tẹ́ àwọn ẹlẹ́bọ náà ní ọrùn náà fi mọ́ sálàyé pé fẹ̀kẹ́ mọ́ débẹ̀ mọ́ kí ẹni tó bá jẹ́ alágbóyẹ̀sìn kọ́ mọ́ lóhun rárá òun fẹ́ kiri ara òun bọnú ọ̀rọ̀ òṣèlú tí kìí ṣe òṣèlú albarra walfajira la yutrak wọ́n ní ká jagun ogun ẹ̀sìn maadhin ma'al umara yóò máa ṣẹlẹ̀ lọ́ní ìyẹn ni pé nǹkan tó ṣe kó ti parí ni ìyẹn gbọ́dọ̀ já pẹ̀lú àwọn tó bá já láṣẹ ila yawmil qiyamah tó fi díjọ́gbìn alqiyamah ìyẹn ni pé bush gbọ́dọ̀ máa lọ́nu láíláí èyàn ma sọ pé èyàn lọ lè máa dá ogun jà kúlò lọ lè ń jagun ẹ̀sìn ó fẹ́ ṣe jihadi àmọ́ kò sí ẹni tó ń jẹ́ aláṣẹ irú ẹni tàwọn Boko Haram yìí náà nìsìn so wọ́n yá àmírù láàrin ara wọn wọ́n sì bẹ̀rẹ̀ sí ní apáhàn jà jihadi wọ́n ni alùsúnà wal jihadi láwọn so talẹwárí jihadi wọ́n sí ní ìsìn bóyá rí jáde gbogbo tán láwọn gbà ìjọ wọn tó ti gba nǹkan padà nìsìn so ipa yóò lè kàn kankan lẹ́yìn náà àwọn aráàlú lẹ́kàn mọ́ lè hàn lè mà bí tó ẹkẹ́ gbà tí ẹ̀ tí àtẹ́mtì rẹ̀ pẹ́fẹ́ débẹ̀ so ìdágbọ́ orí ní pẹ́lẹ̀kẹ́ tẹ̀rẹ́ àtẹ́mtì asorok àgbọ́ látìgbàtà ti ń gbọ́ so ó túnmọ̀ sí pé àwọn náà kàn ṣe eré ni so wọ́n kàn ṣe eré níbi tí wọ́n lọ lè kóra wọn tí wọ́n sì ní àwọn mùsùlùmí lára so náà ní pé jihad yẹn ọgbọ̀rọ̀ jẹ́ pẹ̀lú umara pẹ̀lú àwọn aláṣẹ yẹn náà ni wọ́n lìdì yẹn náà wọ́n pàṣẹ kódà aláṣẹ yẹn jẹ́ albarra walfajira kò bá jẹ́ ni rẹ́ ni jẹ́ yẹn bú wípé ara ah, ìwọ olówà ní ká tẹ̀lé olótógún wọ́n tó pé èèyàn bú ní ọ́ sùnyàn tẹ̀lé lọ́nà ní láyú tarak yàn gbọ́dọ̀ fi irú rẹ̀ kalẹ̀ bẹ́ẹ̀ náà ni wà qismatul fay eh, imamu ahmad wọ́n ní pípín nǹkan ojú ogun alfẹ́wù nǹkan tàbá kólójú ogun ní jẹ́bàun wà iqamatul hudud àti ìgbé ìjìyà òfin dúró ẹni pé kan fẹ́ jiyàn níyà òfin tán pè ní alhad òun náà ni in tí ó ń jẹ́ ìjìyà òfin ẹ̀sìn tó ṣe pé islam ńlá kalẹ̀ pé ẹni tó bá ṣe báyìí irú ìyà báyìí nẹ̀fì jẹ́ ẹni tó bá ṣe zìnà ẹ̀nà ní ẹgbẹ́ ọgọ́rùn tó bá ipọ́ bá ti jẹ́ pé ẹni tó ti dàgbà ní tó ti lọ́kọ tàbí ti níyàwó pípa náà ní ìjìyà rẹ̀ ó náà ń pè ní hudud ẹni tó bá jalè tí ó bá jalè ọwọ́ so irú ìjìyà yẹn gẹ́gẹ́ wọn ń pè ní hududu wọ́n ni wa iqamatul hudud ìfìyàjẹ́ ní ilẹ̀ ìmẹ̀tì máàdín dandan ní kó ṣe pọ́dọ̀ àwọn olórí ìlàdarí ẹ̀sì bóyá nìsìn ẹnìkan wá ṣe zìnà ní àwùjọ ẹwà kàmá èyàn haddun sì ní ẹni tó bá jẹ́ imam ọ̀dọ́ rẹ̀ ní ọ̀darí lọ aláṣẹ ní ọ̀darí lọ òun ni ó fìyà jẹyàn so kò sí ìjìyà lọ́wọ́ àfúrọ́dù yẹn ni pé ká ní personality àbí ká láwọn kan kúra wa jọ lábẹ́ ìjọba kan ike àwọn náà ayan mírù láàrin wa wà ní ni ó mọ nàyàn àbí òun ni ó mọ sàṣẹpẹ́ ó yẹ fún lẹ́gbàá kó ṣe zìnà àbí ẹlọ́lẹ́pá so irú yẹn àbí kó jalè ẹgbẹ́ lọ́wọ́ àbí kó lọ lè dáwọn èèyàn lọ́nà ẹmú ẹpá kò ṣe sí gbogbo tó bá ń jẹ́ ìjìyà maadin ilal a'immati maadin àwọn àìmà wọn nípa àwọn aláṣẹ yìí ọ̀dọ̀ wọn ni yóò ṣẹ̀rí lọ so ibi ilẹ̀ yóò ti mà kí ó gbẹ̀n tí kódà bí yàn bá bímọ tó mọ̀ yẹn bá ṣe zìnà èyàn lè ní ìlò òfin ṣẹ̀rí àlérè èyàn lè náà kí yàn náà but kó wá ní nà ní ọgọ́rùn búlálà so yí wọn kò sí ní ọ̀dọ̀ ẹnìkọ̀kan ilẹ̀ ìmẹ́tí maadin ọ̀dọ̀ àwọn aláṣẹ náà ni yóò sẹ́rí lọ àwọn ni ó dìjẹ́ fún wọn so kò dọ́dọ̀ ẹnìkankan laysal ahadin an yut'ana alayhim imam ahmed wọ́n ní kò lẹ́tọ̀ fẹ́nìkankan an yut'ana alayhim kọ́ sọ̀rọ̀ wọn láì dá ẹni pé kọ́ ma ń fẹnu gún wọn kọ́ ma criticize wọn kọ̀ lẹ́tọ̀ o ẹni pé tó bá ń jẹ́ onísúnnà tó gbọ́ súnnà Nabi sallallahu alaihi wasallam yìí wala yunazi'uhum kò sí gbọ́dọ̀ wọ́n bá wọn ṣe fanfà ipe ẹ gbọ́dọ̀ gbà so èyí bá aláṣẹ ṣe fanfà torí pé kí ni tẹ́bálẹ́fẹ́ bá ṣe fanfà yóò kàn di wàhálà ní ìlú ọ̀dàrú ẹ̀wọ́lápẹ̀jú ẹnìsìn bí gbọ́nẹ́gá àwọn gómìnà ṣe wà nílùú kọ̀ọ̀kan kí wọ́n ní ọya ẹjá mọ̀ demonstrate káyàrí òfin tí wọ́n ṣe àgbà tó ẹni pé pítẹ́ bá tílẹ̀ ń demonstrate káàkiri òun ló làwọn ọlọ́pàá òun ló lọ́lọ́pàá lè tú àwọn ọlọ́pàá jáde tó yẹ ẹtú wọn ká gbàtọ́ bá ń tú wọn ká bóyá làwọn kan sá lọ ní ọkọ sínú kòtò lódìpọ̀ kú sọ ara lójú pé wọ́n ti pawá bí fìtínú so náà ni pé wọ́n ńlá yunazi'uhum èyàn kí ń bá wọn ṣe fanfà kódà nǹkan kan bẹ tó gbọ́dọ̀ tó yéèyàn ẹni tó bá wà ní bóyá ó ní system kò tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ government bóyá ó jẹ́ òṣìṣẹ́ ní abẹ́ ìjọba so wọ́n máa sọ pé àwọn ìjọba yìí wọn gbọ́ èdè kankan ni wọ́n demonstration ní èdè wọn ni wọ́n gbọ́ sùúrù eléyàn tó bá jó súnnà kọ́n bá wọn participate mẹ́ kọ́ mọ́ bá wọn dá sí kódà tó bá lè bọ̀ wọ́n sùúrù kọ́ mọ́ bọ̀ wọ́n sùúrù ojúṣe ti wà nù torí pé kí ni nígbà tó bá di pọ́n demonstrate káàkiri àkọ́kọ́ náà fìtínà máa ń ṣẹlẹ̀ ń bẹ̀ so bẹ́ẹ̀ ni kí wọ́n ní pé a mọ̀ bóyá kan peaceful demonstration náà ni gbogbo ẹ̀ ìṣẹ̀ṣẹ̀ alùsúnnàmù bẹ́ẹ̀ náà ni kí ọmọ lọ kí ọmọ strike kí ọmọ strike pé a ń lọ striking kí a ní àti gbogbo ẹni adásẹ́lẹ̀ ọba mú àwọn afẹ́sìn ṣàlàyé kí yíò náà ara àtakò fún olórí ni tó nígbà tẹ́bálẹ̀ strike sùlọ àwọn aráàlú ọmọ òkú kíláṣẹlẹ̀ kíláṣẹlẹ̀ elórí búlọ̀ àwọn kìnnìún ní kankan tí ń sọrú ẹ̀ kẹmọ̀ pé ní súnnà nù amẹ́ni tí bá ń sọ pé kò ṣe nǹkan kan ẹ jẹ́ ká demonstrate bóyá ẹwúrúgbà tán fi ní wọ́n ṣe subsidy pé wọ́n yọ subsidy kan wá rí àwọn kan wọ́n jáde irú àwọn TMC àtàwọn àfá wọn wọ́n kúra wọn jáde ọláwọn demonstrate se wá ní ẹ̀yìn demonstrate pé ẹ̀yàn kọmọ̀ yọ subsidy o ní kankankan yẹ ẹgbà ẹgbà tí ó ipa àwọn kankankan kí wọ́n fẹ́ kan bẹ́lá láfíà kẹmọ́ dáwàlá kankalẹ̀ so irú eléyìí náà ni oúnjẹ manhaji alùsùnà tó jama'a wà dáfùí sadaqat ṣùgbọ́n nínú tí wọ́n gbọ́dọ̀ ṣe pẹ̀lú olórí òun náà ni pé in tó bá ń jẹ́ zakat kí wọ́n lè gbé fún àwọn olórí jaizatun nafidha wọ́n lọ lẹ́tọ̀ bẹ́ẹ̀ kọ́dọ̀ ọba mú bẹ́ẹ̀ gan man dafa'a ilayhim ajza'at anhu ẹni bá fún fún wọn so ní ìkọjẹ́ pé ìjọba ẹ̀sìn lò ìwọ́n fẹ́ yọ zakati ẹ̀ ọwá gbé lọ fún wọn pé zaka mi ní ẹgbà so kan ṣe nǹkan tí wọ́n bá rí pé pín sí tó bá so wọ́n ní barran kana aw fajiran bóyá ènìyàn jẹ́ ní rí ní ẹni pé tí ń ṣe dáadáa tẹ láìkì ní àbẹ̀rẹ̀ tí ń ṣàbúrú tí ẹ fẹ́ràn rẹ̀ tí wọ́n bá kó zakat lọ fún kò sí tí ó burú mẹ́ imam ahmed wọ́n tó ní wa salatul jumu'a khalfahu tọ́ ẹni tó bá ń jẹ́ aláṣẹ tó ni amirul mu'minin ẹni tó ń pàṣẹ nínú ìlú kí wọ́n máa kírun jímọ̀ lẹ́yìn rẹ̀ ìrun jumu'a ní ẹ̀yìn rẹ̀ wà khalfu man wallahu àbí lẹ́yìn ẹni tí ọba yẹn náà bá yàn kalẹ̀ baqiyatun jaizatun ọlẹ́tọ̀ yẹni pé ọdá bẹ́ẹ̀ lápìjúwe ẹwúrú bí irú Ìlọrin yìí nìsìn àbí ká ní bóyá bẹ́rù Kánò tí ọba bá jọba ọba yẹn náà ni òun ní ọ̀yàn ẹni tí ó jẹ́ ìmámù àgbà so túmọ̀ sí pé irú ìmámù àgbà yẹn ojú ọba ní ń ṣe ń sojú ọba ni so ó túnmọ̀ sí pé irú àwọn ènìyàn gan kí wọ́n má dárúkọ aburú wọn kọmọ dákọ wọn báyìí kọmọ bú wọn níta gbangba irú rẹ̀ náà kò mú torí pé kí ni aṣojú ọba yẹn náà làwọn ń ṣe so wọ́n ní jẹ́ izetun kí wọ́n kírun lẹ́yìn irú àwọn báwọn ọlọ́lẹ́tọ̀ táàmà bàkíyàtun yóò sì máa ṣẹ́kù lọ bẹ́ẹ̀ táàmàtun ìrun tí ó pé rọ́kà àtẹ́yìn yẹnẹ́ ni rọ́kà méjì kí ó kí lẹ́yìn ìmáàmù ní ọjọ́ juma wọ́n ní ara ìlànà ahlùsúnnà ni kọ́dà wọ́n ní pé man a'adaha fa huwa mubtadi'un tarikun lil athar ẹni tó bá ní ohun ti kírun jímọ̀ pẹ̀lú wọn tán wọ́n ní wọ́n dá ó rí ìwà kan tí ó lára rẹ̀ wọ́n ni míkọ̀rọ̀ lè kí mi ó dá padà ní ìrun jùmọ́ à wọ́n ni pé ń tọ̀rọ̀ ẹni tó bá ń ṣerú yẹn onímí bídí alẹ́ nìyẹn tarikun lil athar ẹniyẹ ti fi ìlànà orípa ti annabi sallallahu alaihi wasallam ẹniyẹ ti fi kalẹ̀ orípa àwọn sọ̀hábà ẹniyàn ní ní ọlá kankan kò ní nílada kankan nílada jùmọ́ ìdálẹ́m yára sọ́látà khalfal a'imma tí ó bá rí pé èyàn lè máa kírun lẹ́yìn àwọn aṣáájú wọ̀nyí man kánú birrahum wa fajirahum wọ́n jẹ́ ni rere ni wọ́n jẹ́ ni ibú ni yẹni pé ní gbọ́dọ̀ kírun jùmọ̀ yẹn pẹ̀lú wọn wọ̀yẹ̀ dínú bí anna tààmà kí o sì jẹ́ kó sẹ́sìn yẹn kí o jẹ́ kó yíyàn pé o ti pé bí yànsí kírun kí o la yakun fi sadrika min dhalika shaq kódà yóò gbọ́dọ̀ ṣe méjì lórí pé ṣé irun yẹn èyàn ti san èyàn ti kí ní àbí kò tí ì kí tó gbọ́dọ̀ ṣe méjì pẹ̀lú bí yàn bá ṣe lè ma ẹni yẹn tó pé ń sa burú tó so náà ni ìbẹ̀ nínú sọ̀yọ́ Bukhari tí Hassan Basri ó ní khalfa kulli barrin wa fajirin so ó ní máa kírun lẹ́yìn gbogbo ẹni tó bá ń jẹ́ ẹni rí ni àbẹ́ni ibú yẹni pé ó jẹ́ tí ń tẹ̀lé àṣẹ Ọlọ́run ni àbẹ́ni tó jẹ́ tí ń yapa àṣẹ Ọlọ́run ọba wọ́n ní náà àdíṣe títí Hassan Basri kọ àdíṣe anábì ọ̀gànlélẹ́yìí ó wọ́n in asọ́ọ̀bù táwọn ènìyàn bá kírun yẹn tí wọ́n kí dá falakum wa alayhim walakum walahum ẹ̀yin ò ní ládá àwọn ò ní ládá wọ́n ni wọ́n in akhta'u tó bá ṣàìsẹ́ tí wọ́n ní tí wọ́n kírun yẹn dá tí pé irun yẹn kò jẹ́rùn tí ó ó ní walakum wa alayhim ìwó ní tí ẹ àwọn làwọn ìyà níní so inú ni Hasan Basri ti mọ́ abẹ́ kótù òun ni salli khalfa kulli mubtadi'in wa alayhi bid'atuhu òun náà bẹnu Sahih Bukhari al-Hasan Basri ó ní ẹ máa kírun lẹ́yìn àwọn tó bá ti jó ń bídí àtọ́ ẹ̀pá àwọn aláṣẹ o wa alayhi bid'atuhu bídí ààrẹ ń eré ara rẹ̀ ni ó wà lérí rẹ̀ ẹni pé òun ni lára ẹni tó ń jẹ́ aláṣẹ ipé ìní kírun lẹ́yìn ẹ̀ so ìyẹn bẹ̀rẹ̀ sí ní da ìlúrú díẹ̀díẹ̀ nù ìyẹn bẹ̀rẹ̀ sí ní da ìlúrú díẹ̀díẹ̀ so òun náà ni pé irú àwọn nǹkan wọ̀nyí ní tó ń jẹ́ ìlànà alìsúnà jama'a ni so láti fi lè yàtọ̀ sí àwọn tí wọ́n ń pè ní khawarij ẹ̀rí pé kódà ní àwùjọ yìí tó bá rí ẹni tí bá ti ń sọ̀rọ̀ tó ń sọ̀rọ̀ ìjọba lórí rédíò àbí lórí tẹlifíṣàn irú ẹni yẹn láàrín nípa àwọn gbádùn rẹ̀ torí pé kini ni implication nǹkan yẹn aburú tí ó padà yọrí sí nǹkan wọn ọmọ àwọn rò pé nǹkan tó dáa ni wọ́n ni ọba bú wọn dáadáa ọ sọ́rọ̀ wọn kọ́lẹ̀ lómi tàbá ń ṣe ẹ̀bá ń ṣe program lórí rédíò wọ́n wá kọlù wọ́n wá ní ẹ dákun ẹ̀yin náà ẹ máa ṣe báwọn àlẹ́ àgán ṣe ń ṣe so ẹ máa sọ̀rọ̀ àwọn olórí ẹ máa sọ̀rọ̀ àwọn ìjọba ń lú ẹ máa sọ̀rọ̀ wọn wọ́n ṣe ń tí ọ̀dá so ìmú àwọn ò ní sọ̀rọ̀ ìjọba lórí rédíò so tí ẹ bá láǹfààní àti dọ́dọ̀ wọn èyàn sọ àmọ́ tí ẹ bá ti láǹfààní àti dọ́dọ̀ wọn wà sí wọn ò dẹnu rẹnu kìí ṣe gbogbo wà sílẹ̀ yẹn lè ṣe kìí ṣe dandan wọ́n gbọ́dọ̀ ṣe wà sí tó lórí èyàn ó rí pé o ti ní àwọn nǹkan tó lè fi ṣe fún òun náà ni pé kò ríbi dọ́dọ̀ rẹ̀ kò ríbi súnmọ́ tó bá ti ríbi súnmọ́ wà sí wọn ò sí lọ́dọ̀ rẹnu àwọn tó ń súnmọ́ àwọn ni wọ́n ni wà sírú eléyìí hùn so náà ni pé kíyàn dúó ipé a ìjọba lèmí ọmọ tako kó wá ní súnà lòun ń ṣe àrú ẹniyàn kìí súnà ní ṣe ò ọ̀rọ̀ rẹ̀ lè jẹ́ méjì ní kọjẹ́ pé ìfẹ́ ẹnu náà ní ń dàmú rẹ̀ kọ́mọ̀ pé ọtakò súnà so àbí kó jẹ́ pé àìmọ̀kan ní ń dàmú rẹ̀ súrú ẹni tó ipé fẹ́nu ń dàmú rẹ̀ òun rú èyí lásọ pé ìròrí àwọn khawarij náà ní ń bẹ ní orí rẹ̀ ẹni tó ṣe pé àìmọ̀kan ní ìdàmú rẹ̀ ń irú ẹni ẹni ẹni fún ní excuse pé á ah, bóyá kí yọ wá ọ̀nà tí yóò fi jẹ kó yé pàtàkì jùlọ tẹ́bàtẹ̀ wá wọ ẹni tí wá so ní pé tí yẹn bá súnmọ́ àwọn aláṣẹ kí yóò bá wọn sọ̀rọ̀ tó bá wọ́n bá sì gbọ́ èyí ó fi wọn kalẹ̀ bákanáà nínú àwọn tó ń jẹ́ ojúṣe mùsùlùmí fáwọn aláṣẹ náà ni kíyàn ọmọ ṣe àdúà fún wọn kí ọmọ ṣàdúà fún wọn tó bá láǹfààní àti dọ́dọ̀ wọn kí ọmọ ṣàdúà fún wọn torí pé kí ni tí wọ́n bá dá ìlú ọ̀dá tí wọ́n bá dá ìlú òní dá lẹ́yìn náà nǹkan táwọn a jẹ́ pé àwa ọmọ lẹ́yìn lábẹ́ wọn àwọn gan so wọ́n rí pé ẹni tí wọ́n yàn tí ń ṣaburú fún wa yìí ẹnìkan ni lára àwa náà wọ́n pé ẹnìkan tí ọ̀dá lára àwa tí àdá náà ni so náà lọ́n fi yàn pé òun ni nígbàtẹ́yìn náà dáhùn so lọ́n fi yàn ẹni wa so àwọn tó bá ń ibi ń ṣe búlálà fún wa ní láti máa jẹun ya nílà àwọn ìfí dìde pé àtakò lọ́kàn ìsọ̀rọ̀ rẹ̀ láburú lọ́kàn bóyẹ̀ ní kí wọ́n máa bẹ ọlọ́run ọba wọ́n sì máa ní kọ́lọ́run ọba kó ṣàtúnṣe rẹ̀ bákan náà wọ́n sì máa túbá sọ́dọ̀ ọlọ́run kó ṣàforíjì báwọn kó báwọn tún àwọn aláṣẹ yìí náà àwọn aláṣẹ subahana suna ṣe máa ń lò pẹ̀lú aláṣẹ so irú eléyìí náà ni tó ń jẹ́ tí mùsùlùmí náà gbọ́dọ̀ gbọ́yé torí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn lónìí di níyì ìtara ìtara ìtara ìtara náà ni wọ́n fi ń ṣe ẹ̀sìn láláì ní gbọ́ àgbọ́yé ẹ̀sìn tẹ́ bá gbogbo in tí wàhálà fi ń ṣẹlẹ̀ ní àgbó lágbàáyé mú mẹ́nu kanlẹ̀ kan òun ni pé àwọn kò ní sínà ni kóra ẹlòmíì àwọn tí ìṣe mùsùlùmí ní ọmọ tí wọ́n sí àwọn aláṣẹ wọn ẹlẹ́mọ̀gbọ́ kan nípa amẹ́ríkà ń ti àwọn kan ẹwọ́rú bóyá bí kọ́íra nìsìn ẹgbọ́pá àwọn kan sponsor àwọn kan wọ́n sì tí wọ́n débẹ̀ àwọn kan ìsúnwá ìsúnwá lé wọn kó mẹ́ tó tó agbó kálukú bá mọ̀ tó ipá àkídà alùsùnà eh, ìgbà tí wọ́n ń sọ nípa àwọn Ikhwanul Muslimun nígbàtí wọ́n débẹ̀ tọ́lá àwọn ti yan mọ́rúsí wọ́n pẹ̀ olórí kan ní mọ́rúsí ní Egypt nígbà tó débẹ̀ inú wọn wá ń dùn nípa àwọn ti débẹ̀ báyìí so Sheikh Sa'id rọ̀sáwọn sọ fún wọn pé à ipé ìwáyín yìí náà ló kú ìwáyín náà ló tún kú báyìí kí ni wà wọn náà ni àtakò nígbẹ̀yìn náà àwọn náà sì padà tó takò torí pọ́n padà tó di náà ni yẹn fún ma ma manhajji alùsùn wal jama'a ipé ìlànà tó dúó dédé tó ṣe pé kò sí wọ́gọ̀ọ̀gọ́ mẹ́ náà ni ìlànà salafiya kọlọ̀wọ́n bá kí ó ṣàlékún agbóyẹ̀sìn rẹ̀ fún wájú báyìí lọ subhanaka so ìbéèrè tí wọ́n béèrè ni pé náà láti gbọ́ pé ẹni tí ó bá ń jẹ́ pọ́ wà nínú àwọn aṣọ ṣíṣàn kan àbáwọn azu àbáwọn báwọn ṣe máa wà lóríṣiríṣi àbí nlc àbí nǹkan kan tó wá jẹ́ mẹ́mbà wọn kí báwo ló ṣe fẹ́ ṣe tó fẹ́ kó wọ́n bá jẹun tó ni ẹjá máa so tó wá rí kọ́ wá pọ̀ jù lọ tẹ́nu wọn ní tólẹ̀ àbí wà di fún kọ́ dákẹ́ kọ́ bá wọn participate ń bẹ̀ àbíyàn ti ẹ̀jẹ́ civil servant gẹ́gẹ́ ni so kọ́ bá wọn participate tó wá strike bá ní tó wá kó bá láǹfààní tí ò ní di wàhálà fún láti máa lọ síbi iṣẹ́ tiẹ̀ tó bá di pé wà di tó wá lù náà níbi so òun ti kọ́ pẹ̀lú ẹ̀mí rẹ̀ anẹ́bìnrin tó bá rí nǹkan stick tí ó fẹ̀mí yẹn kọ́ pé ah, so ìyẹn ti bọ́m̀bẹ̀ náà so wallahu a'lam naam ẹlẹ́kejì Thank you ìkan nínú àwọn ajẹ́gbẹ́ wà ní kíníkà tó kù mẹ́rin tó sọ̀rọ̀ sọ̀rọ̀ wáyé bóyá bàbá tó fún alúlú èèyàn lọ́mọ lóbìn tó wọ́n fi ṣe tọ́lọ́ ìwé ìgbà míì bàbá yẹn máa ń fún ọmọ ẹ̀ pé èyí tí wà á lọ owó ní ọ̀dọ́ pé ìyàwó Sàrà ṣe rí gẹ́gẹ́ bí tí ó rọ àhàn sí mi òun náà ni pé ìmọ̀ ń wáyé bẹ́yẹ sọ yìí tí kí bàbá ọkọ ní ọ̀sọ̀ pé àbáyàwó nínú wọn ó fún ọmọ òun ní owó sùúrù yẹn kò mú ọkọ ní wọn ni kó fún kọ́rà tó ikú bá wù pẹ́tọ̀ kó wá bùn ọkọ lówó so kó wá ní kó fi kó sọ̀sàdá kí òun tọ́ yóò tó mú bọ̀túrú yẹn náà nínú ìṣesínà sí yẹn náà dáa tó kóró lè rọrùn kẹ́kọ̀ọ́ wọn máa fírí lọ́dọ̀ bàbá ìyàwó òun kó máa fírí gẹ́gẹ́ bí ọkọ gidi lọ́dọ̀ bàbá ìyàwó òun so àmọ́ tó wá pé òun lọ bá bùn tó wá ní kọ́ wá fún ọkọ kó fún ẹgbẹ́ tó bùn so lọ́ìsọ̀ wá fún pé tọ̀ wọ́n fún kọ́lá tó bá wù ó yẹ kí bàbá ìyàwó bàbá ọkọ fún ní 100,000 gbà tóun àti ọmọjọ negotiate ọmọ ní 50,000 wọ́n gbà tọ̀ àbúrò ní 150 lọ́wọ́ gbà ajẹ́kùn kan lọ́dọ̀ tara rẹ̀ nù so bí yíò ń ṣe lọ nìyẹn àmọ́ kí yíò ní kò tí ẹ̀ sí sàdákì rárá ni abúọ ní kẹkẹkẹ àà eléyìí kọ bá mú ṣútíyé so kò sí nínú nǹkan tí ọlọ́wọ́ bá sọ bọ́ ti gbá míì àwọn mímọ̀ ń sọ pé ìyàwó sàárà tó ṣe pé bóyá bàbá tó ní ọmọ yóò kàn wò pé mo fẹ́ kó fẹ́ lágbájá yìí so wà bá wà bá ọkùnrin tọ̀hún náà sọ̀rọ̀ ẹ̀kọ́ yẹ kí yóò wà bá ọkùnrin sọ̀rọ̀ ọkùnrin ó sì ní pé kò sí kankan wọ́n bọ̀mọ̀ wọn sọ̀rọ̀ wọ́n sì fẹ́ra wọn tí sàdákí bá wà ń bẹ̀ yíò wọ́n sí ìyàwó sàárà ọ̀ kò sí tó burú mẹ́ sí wọ́n

سبحانك اللهم نعم عليكم السلام لوري okay okay okay okay so ẹ̀ṣẹ̀un gan ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó yẹ kí n yá ni kíkírùn lẹ́yìn oní bẹ́dá àti àǹsọ̀ tó wá jẹ́ kí bẹ́dá àti kò sọ́ di kèfèrí ni o tó a kí bẹ́dá tó sọ́ di kèfèrí èyàn mọ̀ pẹ́ ni yìí ìmọ̀ lọ síbi sàárè lọ lè pin tó wà nù sàárè tó dáyàn lójú àbúkọ̀ kẹ́ni sọ jáde pé àwọn bàbá tán bẹnu sàárè wọ́n a máa sí dáadáa fún yàn tí yẹn sì gbọ́ ìrọ̀lẹ́ yìí ìrọ̀nìyàn gbọ́dọ̀ kírun lẹ́yìn ẹ̀ o àbí lórí ìrun gangan ní ti ń ṣe bídí so kátẹ̀wá ní pé ọ̀wà wá jẹ́ pé jùmọ́ àbá ni tí ìbá ti ṣe pé lórí orí kíni orí ìrún gẹ́gẹ́ náà ti ń ṣe rúbídí àwọn ọ̀nà pọ̀tí rúrùn ìtẹ̀mọ̀ wá wọn tó lè ṣe kìí sábà ṣẹlẹ̀ kọ́ jẹ́ pé lórí ìrún gẹ́gẹ́ wọ́n ti máa ṣe bídí àwọn orí jẹ́ kí wọ́n lè máa ṣe bífọ́ àbíkẹ́ parí ìrún kẹ́bẹ̀rẹ̀ bídí àwọn so àbí wọ́n ń ṣe after irun wọ́n bá ti ṣe tán wọ́n bẹ̀rẹ̀ bí àwọn èèyàn kírun tó kíyàn ó dìde so lè ní ìlànà tí wọ́n sọ fún pàtàkì jùlọ níbi tó bá ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ eid àbí ọ̀rọ̀ jumu'a so gẹ́gẹ́ bí wọ́n ṣe nípa tó so wallahu a'lam subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk